لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين يقول المصنف حفظه الله الشرح فعل ليني علي أمنتاتك سواجوه للوالدين على الإنسان حق عظيم قرنه الله سبحانه بحقه الذي خلق الله لأجله الجن والإنس وهو عبادته تعالى ìwọ̀ tí ń bẹ fáwọn òbí wa méjèèjì ìwọ̀ tó tóbi ni o àràǹtí ọ̀tọ̀ kà sí fún wa tá a fi mà á ọ̀nà pé lẹ́yìn pọ́lọ̀ ń dá kọ ntọ́jẹ́ ìwọ̀ tiẹ̀ tí gbogbo ẹ̀dá èèyàn ní àlìjánu ni tí ò má fún ọlọ́run ọ̀nà ká sìn lẹ́yìn tó lọ́n dáko eléyìí tán ń pè tẹ̀lé ni wábẹ̀lì wá lè gbé ní ẹ̀sánà ṣe dáadáa sáwọn òbí rẹ̀ méjèèjì o. wọ́wọ́ sọ bíi ẹ̀sánì ilé yìí mẹ́ wàbẹ̀rẹ̀ yìí mẹ́ olúwa sàsọ́ọ̀lẹ̀ fún wa o. nínú alukur'an karim anabi náà sàlàyé rẹ̀ o sallallahu alayhi wa kí làsọ́ọ̀lẹ̀ wọn òní pé dáadáa dọwọ́ rẹ̀ sáwọn òbí rẹ̀ méjèèjì o. وذلك لما يعانيه الوالدان خاصة الأم من المشقة العظيمة في تربية الأولاد والعناية بهم àmì ìṣẹ̀fẹ̀ máa wá jìnnà pé èyí ṣe kí tàwọn òbí tó bá wọn. bí wọn náà bá ronú gbà tí ò tí ì mà ibi ò lè tẹsẹ̀ bọ̀ ibi ò lè tẹsẹ̀ bọ̀ ibi ò lè tọwọ́ bọ̀ ibi ò lè tọwọ́ bọ̀ ní kékeré nígbà tó ọ̀gbọ́n ẹ̀yìn àgbẹ̀ ọ̀ńtọ̀ àwọn òbí pàtàkì jùlọ ìyá rẹ òun ló ṣe gbogbo wàhálà ni o olùwọ́ wa pé kó o ṣe dáadáa òun san díẹ̀ nínú ẹ̀san nínú ẹ̀san díẹ̀ tí o lè fi san àwọn òbí rẹ ní dáadáa tọ́lọ̀ ní òṣèlú èyí pọ̀ ń yá wọn lówó tó ọmọ rẹ tí wọ́n san fún ọ wọ́n lọ jẹ́ gbèsè o ògbọ́n ọmọ ti jẹ gbèsè kó ṣe dáadáa kalẹ̀ fún kínní àwọn òbí rẹ̀ kò sì lè san tán ànábì ló wí bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ọ̀là ànábì rárá kùnrin kan jọ kan ń ṣe umra ń tọ̀ wá fò ọwọ́ á ní kí òbí wọn ẹ má wulẹ̀ rìn ọwọ́ á gbé gbé ya rẹ̀ wọn fi ń tọ̀ wá fò lẹ́ni tí ń ṣe wàhálà wọn ń bí ànábì pé tọ́ mo ti ṣẹ̀tọ́ mi o ànábì lè ṣe tán o kò ṣe díẹ̀ ni o ohun tí òbí rẹ ṣe fún ọ̀sán díẹ̀ nu o lè san tán o alifawa àwọn àǹfààní tá a rí mú ní ní sọmárì alùpùpù alákọ̀ọ́kọ́ wujubu birril walidayni wa tahrimu uquqihima aw aziyatihima walaw bi aqallil kalam àṣẹ ń nọ dandan ọ̀nà tún láti ọ̀nà ká ṣe dáadáa sáwọn òbí wa ẹsẹ̀ sí ní kéèyàn sẹ̀yà kọsẹ̀ bàbá o ẹsẹ̀ ní kéèyàn ní wọn lára o kọ́dà bó ṣe kọ́rọ̀ ló fi ní wọn lára olúwa ní wala taqul lahuma uffin ètò kéré jù ní ọ̀rọ̀ ní kò kò sí àbí ẹfi nílẹ̀ olúwa lọ gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ sáwọn òbí rẹ o. àṣà nìyà ẹlẹ́ẹ̀kejì. أن برهما من أحب الأعمال إلى الله ẹni ọba wa ṣe dáadáa ẹni ọlọ́run kọ́ máa ṣe tó ṣe dáadáa sáwọn òbí rẹ̀ kọ́ máa ṣe nu sẹ́tọ́lọ̀ fẹ́ràn jù lòun ṣe wọn o. wasababun limaghfirati dhunubi wa dukhulil janna kọ́dà ẹnu tọ́lọ̀ ń fi forí ẹ̀ṣẹ̀ jíyàn òní kéèyàn ṣe dáadáa sóbì o. ẹnu tó lè mú yàn àlìjánná òní ṣe dáadáa sí àwọn òbí wa o. الثالثة إليكتا أن حق الأم في البر أكثر ومقدم على حق الأب وذلك لضعفها وحاجتها وشدة ما تعانيه من الولد ẹnu tá a nẹbi sọ fún wa ni pé ṣe dáadáa táwọn òbí rẹ méjèèjì àmọ́ kọ́kọ́ dáadáa ìyá afálára àdìtọ́fà ni pé bí ọ̀nà bá wò nínú ìyá àti bàbá ẹni ó ní èdè pàtàkì jùlọ bí wọ́n bá ṣe ń dàgbà ẹni ó ní èdè tọ́lẹ̀ nínú àwọn méjèèjì tó ní èdè kó kún jù ọ̀nà ìyá rẹ̀ bákan náà ẹni tí ó fara gbá wàhálà jù nípa títọ́jú rẹ̀ pàtàkì jùlọ ń gbọ́ wà ń kéke ọ̀nà ìyá yìí náà lọ́jọ́ jẹ́ pé ọlọ́run tó bẹ́ẹ̀ pé kóun lè san ẹlẹ́sàn tó ṣe ó ṣe dáadáa sóbì rẹ méjèèjì àmọ́ dáadáa ti ti ìyá rẹ gbọ́dọ̀ pọ̀ ju ti bàbá rẹ lọ anábì ló ń bẹ́ o sallallahu alaihi wasallam. الرابعة لكن أن من حقوقهما الدعاء لهما بالرحمة ẹlẹ́kùn bí akéwúdé yìí náà gbogbo ẹni tí wọ́n bá ń wíwì kú yìí fún pé ẹ ìsìláàmù ọkọ̀ fáwọn obìnrin lẹ́kọ̀ọ́ wọn ìsìláàmù ń fẹ̀ tó obìnrin ráre ẹ̀sọ́ nú ẹ̀sìn tí wọ́n nu tíra àwọn ẹni wọn mú wá ìjọ ọlọ́run ti ní o ṣe dáadáa sí ààrẹ lẹ́ẹ̀mẹ́ta kó tó kọkùnrin rògbò obìnrin tí òun náà bá fẹ́ sọnù ọlọ́mọṣẹ́yìn lájá tí yọ sọnù tí ò ní gbọ́ fèrè ọdẹ o kò sí ẹ̀sìn tó pọn obìnrin lé tó ìsìláàmù obìnrin lé ọ̀kan wà tó lé jùlọ o ẹ̀rí kan lélẹ́yìí o nìkan bá wà ń gbẹ ìsìláàmù pé kò fún obìnrin lẹ́tọ̀ọ́ ní kò yan obìnrin jẹ lọ́nà wo kò sí nǹkan rìpí jẹ kò sí ẹ̀sìn tó fún obìnrin lẹ́tọ̀ọ́ kọ́lá kò sọ ẹ̀sìn tó la ibréjì obìnrin bíi ìyá tí wọ́n fi ń jẹ wọ́n tẹ́lẹ̀ ìsìláàmù yìí náà torí náà káfíńyàn náà kún májẹ wọn tàn lọ náà jahannama o bọba tí wàá mọ̀ bẹ́ẹ̀ ọlọ́run tó bá fún obìnrin lẹ́tọ̀ọ́ ó lè impose duty lórí rẹ̀ náà ọlọ́run tó bá fún yín lẹ́tọ̀ọ́ tó bá wù ó lè wá pé eléyìí lójú ṣe tìyín náà báyìí mo fẹ́ kẹ́ ẹ ṣe obìnrin náà gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ o obìnrin tó bá fẹ́ là láyé àti lálùkìyàmà méjèèjì ni o ọlọ́run pọ́n yín lé o lọ́n fún yín lẹ́tọ̀ọ́ o ó lè ojú tàwọn ọkùnrin lọ kò sì wá fẹ́ sí nǹkan kan tá a kọ́ lọ ní ẹsẹ̀ tó yọ ọkùnrin lẹ́ ìyá àwa nìkan ló ní àṣẹ rárá o ẹnu nǹkan ní ẹsẹ̀ ìrún ni kẹ́yìn náà ò mójútó ẹ̀mẹ́jẹ́ nìkan tàn yín pé bó lóbìnrin ti lè máa lóbìnrin ó ṣe báyìí ọlọ́run ló dá ọ bá sì wù ú ló lè pa wá o ẹni tí ọba sì mú àṣẹ ọlọ́run ṣẹ ọlọ́run níyà tó ń sọ́jú tó ń o ọlọ́mọdé wá ń yà o. الرابعة إلى أن من حقوقهما الدعاء لهما بالرحمة ẹ̀rí inú ẹ̀tọ́ táwọn òbí wa méjèèjì ní òní ká máa ṣàdúrà ìkẹ́ ìkẹ́ àtàánú fún wa ọkọ rabbi irhamhuma kama rabbayani saghira kọ́dà bó tí ì lówó tó gun òbí rẹ̀ bó tí ì ní ilé tó lè kọ́ fóbí rẹ̀ àdúrà gbọ́dọ̀ wọn o kọ́dà bí ó ṣe pé gbogbo ń tó sì lánìyàn dáadáa tó fẹ́ ṣe àwọn òbí rẹ̀ ò sí láyé mọ́ kí ó fi lè ṣe fún wọn àdúrà ńkọ́ àdúrà gbọ́dọ̀ wọn lẹ́nu ọmọ sóbì rẹ̀ o olúwa lọ́pàá tẹ́lẹ̀ o ọ̀sẹ̀ àdúrà kọ́ lọ́wọ́ kẹ́ wọn o kọ́sà àánú àwọn náà o wọn ń bẹ láyé wọn ò sí mọ́ o alifáwàmísà ẹlẹ́ẹ̀karùn-ún dùnà rọ̀súlì sallallahu alayhi wa sallam bẹ̀zọ́lì alàmánlám yabẹ́rù wàlídẹ́yìí fi kíbarihìmá anabiwa ó ṣépè pé ìyẹpẹrẹ kọ́ máa bá gbogbo ẹni tí ọba ṣe dé tí ọba ṣe dáadáa pẹ̀lú àwọn òbí rẹ̀ pàtàkì jùlọ àwọn òbí bá wà lágbàlagbà ọlọ́run kọ́ máa sàmànà wa wasalli allahumma wasallim wa barika ala nabiyyina muhammadin wa alihi